yan ilé ìwé lẹ́ṣẹ̀ iṣẹ́ àlàáfíà lẹ́wà ṣe dáadáa lábá yín ẹ káàbọ̀ sí orí mashola gist tv gist ta gbọ́ lẹ́ni wọ́n ní olórí Tèmítọ́pẹ́ wọ́n fi ashley ṣe yẹ̀yẹ́ o wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n rẹ́rìn-ín wọ́n ní ẹ̀rín yẹn wọ́n rin ní èdè yorùbá wọ́n dẹ̀ ní rin ní èdè òyìnbó wọ́n ní bó ṣe rẹ́rìn-ín nìyẹn wọ́n ní torí pé wọ́n ní fúnra wọn náà máa máa fúnra wọn lóògùn jẹ. Ẹ̀yin èèyàn lé, <laughs> gist tèmi ó dùn ó lárinrin. Tó bá jẹ́ lóòótọ́ ni ẹ̀yin olólùfẹ́ mi lè ń gbádùn Mashola Gist TV, ẹ jọ̀ọ́ mo fẹ́ rí ọwọ́ yín lórí like, share àti subscribe. God Almighty will bless you. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín àti support yín lórí channel yìí ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín máṣọlá mo máa ń sọ yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist mo máa ń sọ̀rọ̀ nípa um, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní nàìjíríà ìyẹn èèyàn lẹ́tẹ̀wá ti subscribe ẹ subscribe o so that tá a bá ti post any gist ẹ máa rí òkè òkè lọ́lá yín á máa lọ ọlọ́run yóò ní lọ ìsàlẹ̀ láéláé gist tèmi wọ́n ní olórí Tèmítọ́pẹ́ wọ́n ní wọ́n fi Ashley ṣe yẹ̀yẹ́ <laughs> ní rẹpẹtẹ lórí ọ̀rọ̀ um, Queen Naomi tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ èyí tó yẹ pé wọ́n ń sọ̀pọ̀tì kábíyèsí tí olórí Tèmítọ́pẹ́ ń sọ̀pọ̀tì kábíyèsí àti àti Dr. Elizabeth nǹkan tó ń pa olórí Tèmítọ́pẹ́ lẹ́rìn ni pé wọ́n ní ìgbà tí Mariam tí ó bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe láti mú Dr. Elizabeth padà wá sí inú palace wọ́n ní ṣe ni Ashley ló ń sọ́pọ̀tì Mariam ló ń sọ wípé Ashley mọ nǹkan tó ń ṣe wípé ṣebí Queen Naomi rò pé àwọn lè lé everybody kúrò nínú palace ni ipe ṣẹ̀mẹ́ pé ńgbà yẹn kábíyèsí ti fẹ́ máa gbégbèsè láti marry Queen Naomi padà wá sínú palace wọ́n wá ń fi wọ́n wá ń fi Queen Naomi ṣe yẹ̀yẹ́ Ashley ipe ṣebí Queen Naomi rò pé àwọn lè lé everybody kúrò nínú palace ni pé òun gbé fún Ashley ó lóun gbé fún Ashley o ipe Ashley good planner ni wípé ó plan mátà yìí dáadáa torí ó ní pé Ashley try láti break Queen Naomi ó fẹ́ break ego Queen Naomi wọ́n ní exactly nǹkan tó lè ṣẹlẹ̀ nìyẹn ṣe àmọ́ pé ńgbà yẹn Queen Naomi was very very hot very very mad and hot nígbà yẹn lórí kábíyèsí pé wọ́n lọ mú Dr. Elizabeth padà wá sínú palace exactly nǹkan tí Mariam dẹ̀ ṣe nìyẹn àwa tá à ń sọ yìí gan tá à ń sọ̀rọ̀ yìí gan ah oh, oh, oh, oh! àfilẹ̀ àfilẹ̀ because díẹ̀ báyìí ló kù kí marriage bell kó jí kó dùn gbàùn. ó touch everybody nígbà tá a rí i pé ah kábíyèsí ló gbé Dr Elizabeth padà wá sínú palace tó ti jẹ́ pé díẹ̀ báyìí ló kù bọ̀ àǹtí wa m wọ́n rí i pé àwọn ti borí wọn ò mọ̀ pé ọlọ́run ọlọ́run ara ni wọn ò mọ̀ pé ọlọ́run tó mú Dr. Elizabeth wá sínú palace ó mọ nǹkan tó ń ṣe kété tí Dr. Elizabeth padà sínú palace story bá change Dr. Elizabeth bá tàn kúrò ní ọ̀dọ̀ Mariam wọ́n bá tàn sí ọ̀dọ̀ Queen Naomi nítorí pé kí ni ọlọ́run ìmọ́lẹ̀ ó wọnú palace ọlọ́run ìmọ́lẹ̀ lo Dr. Elizabeth láti láti borí ọlọ́run ìmọ́lẹ̀ bring victory into the palace ó bring light into the palace gbogbo òkùnkùn ó paradà ní ìmọ́lẹ̀ dé ẹ̀yin èèyàn lé <laughs> ọ̀rọ̀ yìí ó jọ ìyá wa hẹ́m lójú kò ríbi sá sí. Ni Dr Elizabeth bá ń lọ ń bẹ́kún Naomi náà ń gbègbèsè ìpẹ́ráyè àwọn máa connect kábíyèsí àti Queen Naomi padà ni. ah a máa rí pé nǹkan tó easy mà ni a máa rí pé nǹkan kékeré mà ni bí Dr Elizabeth ṣe ń sáré kiri nìyẹn tí wọ́n support kábíyèsí tí wọ́n support nítorí pé kí ni Dr Elizabeth ti mọ̀ wípé Queen Naomi wọ́n ń ṣe èèyàn burúkú wọ́n mọ̀ wípé Queen Naomi èèyàn dáadáa ní Queen Naomi ọlọ́run fi hàn wọ́n pé no this is my beloved daughter in her i'm pleased ẹ̀yin èèyàn lé ah Dr. Elizabeth wọ́n try wọ́n try wọ́n wọ́n make sure pé kábíyèsí àti Queen Naomi they overcome all these people ìdí nìyẹn o tí olórí tèmítọ́pẹ́ tó fi ń fi ashley ṣe yẹ̀yẹ́ pé kò wá tán bí hmm, kò wá tán bí ìwọ náà ló fayọ̀ fọ́ ẹ mọ ẹ mọ reason tí mo fi kọ orin yẹn ni ṣe mọ̀ pé àwọn lọ̀tẹ̀ wọ́n parapọ̀ ni wọ́n parapọ̀ ni láti pa ìfẹ́ jẹ́ wọn ò dẹ̀ mọ̀ pé ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo kò sẹ́ni tó lè wo kò sí ẹni kan kan tó lè wó ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ òdodo ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí bàbá wa adéyẹyẹ ògúnwùsì kábíyèsí mo wólẹ̀ forí adé o tí ngbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wá ìfẹ́ wọn kiri tí wọ́n bẹ̀rẹ̀ sí wá ìfẹ́ wọn kiri lọ́sàn-án àti lóru tí kábíyèsí ò lè jẹun tí kábíyèsí ò lè sùn à ìfẹ́ òtítọ́ la pè é ẹ̀yin èèyàn lé ìyí ṣe nǹkan tó easy kì í ṣe nǹkan tó dáa ẹnu ya gbogbo wọn wọn lanú lẹ̀ báyìí ni wọ́n lanú lẹ́yìn ashley olórí ronke àti mariam àwọn àpapọ̀ èèyàn àwọn àpapọ̀ èèyàn wọ́n lanú lẹ̀ ní pé ah, àṣé kábíyèsí nífẹ̀ẹ́ queen naomi tó báyìí àṣé kábíyèsí nífẹ̀ẹ́ queen naomi tó báyìí àṣé àwọn ò mọ nǹkan táwọn ń ṣe ni ìtorí ẹ̀ ni olórí tèmítọ́pẹ́ fi ń fi ashley ṣe yẹ̀yẹ́ ẹ̀ tó fi ṣe yẹ̀yẹ́ ní pidgin english àti lédè yorùbá ìpè kò wá tán bí kò wá tán bí ìwọ náà ló fàyọ̀ fọ́ ó rò í pé òun sọ́pọ̀tì Mariam Ashley Mariam òun support Mariam ah ò réèyàn support ò réèyàn support wọ́n ní Ashley kí fún Mariam pé ìwọ ló kọ́ ọ̀sẹ̀ ṣebí wọ́n ló lọ ló lọ ní kí eh, kábíyèsí lọ́ọ́ máa wá eh, Dr. Lizzie padà ṣebí wọ́n ló ló wà ń di ọ̀rọ̀ yìí ìsìn ẹni tó mú wá palace ló wá turn against ẹ ló wá turn back at you god of miracle god of miracle ah ọlọ́run nìkan ló lè ṣe kì í ṣe ènìyàn wọ́n ná wọ́n ní olórí tèmi tọ́pẹ́ rẹ́rìn rẹ́rìn rẹ́rìn wọ́n ná rẹ́rìn tó jẹ́ pé ah kì í ṣe ẹ̀rín kékeré ipe ọlọ́run mú gbogbo yín ẹ̀yin ọlọ́tẹ̀ èèyàn yẹn ẹ̀yin èèyàn burúkú yìí ìwọ lọ ní à kábíyèsí gbọ́dọ̀ gba Dr. Lizzy padà ẹ̀rí ẹ̀rí gba márèjì Dr. Lizzy ẹ̀rí bí Mariam ṣe ró dẹ́dẹ́ tó kàn dúdúdú tó ń ṣe bígbà tó ẹ̀ pọ̀ òun ló fa ọmọ òun ló fa ọmọ fọ́kọ ló wa góòdù sọ́rùn nínú ẹ̀ ń dùn àṣé lẹ́yìn inú ẹ̀ tó dùn àṣé nǹkan míì ló máa ṣẹlẹ̀ ọlọ́run ò ń ṣe ọlọ́run ọba ìka ọlọ́run ò ṣe ọlọ́run ọba ìka rárá rárá ó wà lẹ́yìn lódodo nǹkan tẹ́ ẹ rí nìyẹn nǹkan tẹ́ ẹ rí nìyẹn tí olórí Tèmítọ́pẹ́ fi ń fi Ashley ṣe yẹ̀yẹ́ pé èèyàn burúkú làwọn méjèèjì àti olórí Rónkẹ́ náà ipe èèyàn burúkú ni wọ́n ẹ̀yin ẹ̀yin ní ẹ̀ ní support ọkọ yín wọ́n ti ẹ̀ ní wọ́n ti fọ́ọ̀mù ẹgbẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n náà ti join ẹgbẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta olórí Rónkẹ́ Ashley àti ehm, àti Mariam wọ́n ní ẹgbẹ́ fáítà èpèpè Naomi ò ní padà wá sínú palace is a shame on three of you is a big shame on three of you. ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ gist tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín ọlọ́run á wà pẹ̀lú Dr. Lizzie àti olórí Tèmítọ́pẹ́ fún support wọn fún Queen Naomi ní agbára ọlọ́run gbogbo nǹkan tó fẹ́ òun ni ọlọ́run máa ṣe fáwọn náà ojú òní ti gbogbo etí tó ń gbọ́ mi o Okay, okay. lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.